081 033 51549 lẹ́ẹ̀kan sí 081 033 51549 جزاكم الله خيرا الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، أدعو قفوا ولو أبا أترى صلاة فوق النبي محمد Ah, gbogbo àwọn tó jẹ́ ẹni tí ó ń tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam nínú àwọn ará ilé rẹ̀ ó dérí àwọn sọ̀hábà rẹ̀ tó fi délé gbogbo mùsùlùmí tí ó fi di ọjọ́ gbéǹde alkiyama abẹ́lọ́n kò fi ìkẹ́ tí a tọrọ yìí kọ́lọ́n kò fi kárí gbogbo wọn lápapọ̀ ètò àdéhùn yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ kai, ní bóyá bí ká ní bí ọ̀sẹ̀ mẹ́wàá lónìí ọ̀rọ̀ nípa rókèà yẹn ni pé kí nǹkan ó ṣèyàn ní aburú hm, àbí kéèyàn ó fura pé aburú kan fẹ́ ṣẹlẹ̀ síyàn àbí yẹn ti ń wá ìdáàbòbò níbi aburú tó kéèyàn wá wò mo fẹ́ ṣáájú ọlọ́run ọba. kí aburú má fi lè ṣe mí àbí kí fi kú lára mi àbí ní ara ẹni tí aburú ti ṣe tó bá ṣe máa ń ṣe ìtọ́jú nínú Islam wọn là ń pè ní so àlàyé rẹ̀ ní à ń bá lọ ní èní so mo tún wo àwọn ibi tí mo fẹ́ yà sí mo wò pé ṣé màá lè parí ọ̀rọ̀ yìí ní òní ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí so àmọ́ a bọ̀ tí nǹkan bá tó ń ṣẹ́kù sọ́rí pé a ti ṣe bí a ti máa ń ṣe rúkìá tí mo ṣàlàyé ipe ẹni tí ó bá ṣe rúkìá sọ òfin tí ó dè sọ ẹni yẹn gbọdọ̀ ní ìgbàgbọ́ fọlọ́run ẹni tí ó ṣe rúkìá fún náà kó jẹ́ ẹni tí ó fẹ̀mí sí ọ̀dọ̀ ọlọ́run ọba yẹn gbọdọ̀ máa ka ìkàkùkà ní rúkìá tí mo ti sọ àwọn àyà tí àtàwọn sọ́ọ̀rù tí a máa ń kà láti fi ṣe rúkìá so ó sì dáa kí mùsùlùmí kó gba títú pẹ̀lú ru àwọn nǹkan yìí so but nígbà tí a bá ń ṣe rúkìá lọ́wọ́ so tí ẹni tí ń ṣe rúkìá lára tí èèyàn tó gbọdọ̀ ṣọ́ra fún òun náà ni pé ẹni tó ń ṣe rúkìá tó fẹ́ ka rúkìá fún obìnrin obìnrin tó fẹ́ ka fún kò kí ń ṣe mọ̀lẹ́bí rẹ̀ ẹni pé kò kí ń ṣọmọ rẹ̀ kò kí ń ṣe ìyàwó rẹ̀ kò kí ń ṣẹ̀gbọ́n rẹ̀ kò kí ń ṣàbúrò rẹ̀ kò í ṣe àbúrò bàbá rẹ̀ kìí í bàbá rẹ̀ lóbìnrin kì í ṣe àbúrò màmá rẹ̀ kìí í ṣẹ̀gùn màmá rẹ̀ lóbìnrin ó mì pé ṣe ẹbí tó súnmọ́ àwọn àtàkà kalẹ̀ yìí kí a kà fún un ní bákan náà tó bá fẹ́ fún un má kà fún un láláyé ṣe pé pé ó gbọ́wọ́lé lérí kan kí o gbọ́wọ́lé ọmọ yẹn lérí kó o gbọ́wọ́lé arábìnrin yẹn lérí tẹ́ ẹ bá rí wọ́n wulẹ̀ gbọ́wọ́lé máa kà á sí létí lásán sọlẹ́ yìí náà yóò lapa bí àwọn nǹkan yìí náà gbọ́dọ̀ ṣàkíyèsí níbi kíkà tó kí wọ́n mú ní iṣẹ́ sọ ni bákan náà gbajúmọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ ká so àkọ́kọ́ ni pé mú múrúkíà ní iṣẹ́ so ìtumọ̀ rẹ̀ ni pé kán bí pé iṣẹ́ wo lòun ń ṣe kó ní pé iṣẹ́ ni pé iṣẹ́ rúkíà lèmi ń ṣe so eléyìí ọgọrọ àwọn àfáà ni wọn takò pé kò dáa so ìfẹ́ ká da ọ̀rọ̀ kan papọ̀ o ka àti kí ní iṣẹ́ ọ̀rọ̀ méjì síra wọn o ẹni ó múlù kí àníṣẹ́ òun ni pẹ́ nìyẹn kò ní ní iṣẹ́ míì tó pé wọ́n ní iṣẹ́ òun ní iṣẹ́ mọ̀ ká ní pé èèyàn ń ṣe bricklayer ní ìsìn ẹ̀ ní mọ iṣẹ́ míì mọ́ tẹ́lá ti lápẹ́yẹ̀ ní a iṣẹ́ iṣẹ́ iṣẹ́ bricklayer ní í ṣe àbí iṣẹ́ bricklaying ní ṣe so carpentry ní ṣe àmọ́ kan wá ní iṣẹ́ òun lẹ́yìn kan ní iṣẹ́ rókíà ní ẹni yìí ń ṣe ṣé lábẹ́ ọ̀rọ̀ yẹn èèyàn ń ṣe ìlàjì wípé ń tọ́jú eh, àwọn àìsàn ọ̀tọ̀ nìyẹn àmọ́ èmi ń tèmi mi ìtọ́jú àìsàn rúkìá nìkan náà lèmi ń ka lèmi sì máa ń gba owó lérí rẹ̀ ìyẹn àwọn àfáàní kò dáa àmọ́ tó bá jẹ́ pé èèyàn ka rúkìá fún èèyàn kì í ṣe pé ó mu níṣẹ́ ṣe pé ó mu níṣẹ́ àmọ́ ẹni tó kà á fún ló wá san owó kí àmúbọn àbí ẹ̀bùn kò sí tó burú mẹ́rin kéèyàn gbà kódà ẹni tí kì í bá tó ń ṣe mùsùlùmí tí wọ́n sì rí i pé á ó sì nídìí rúkìá tí wọ́n wá fẹ́ kà fún tí wọ́n wá sọ fún àwọn rẹ̀ pé ń gba owó tí wọ́n fẹ́ kà fún ẹni yìí o kò sí tó burú ọ̀rọ̀ yìí kọ́ mọ́ dàpọ̀ ẹni yóò pé àwọn kan ike wọn lọ wọn tí ń lọ wọn ni àwọn lọ wọn náà náà wá rí ẹnìkan tó olórí wọn dé ìlú kan pé àgbà hadith yẹn mẹ́nu Bukhari mẹ́nu Sahih Muslim tọ́lá àgbà yẹn lálejò wọ́n bá lé wọn jáde àwọn àlọ́lẹ̀ dúró lẹ́nu òlu ṣùgbọ́n àtàn jáde tán ni wọ́n padà rí pé nǹkan gan bóyá ìjọ sàn ní tó jẹ́ olórí ìlú wọn gbogbo nǹkan náà ṣe sí kọ̀lọ̀ làwọn kan padà wá dọ́dọ̀ àwọn ènìyàn pé ah ṣe lè rí nǹkan tẹ́ bá ṣe sí àwọn tó lé jáde àwọn wá ní pé bẹ́ẹ̀ ni àmọ́ o tábà bá yín ṣe àgbà owó lọ́wọ́ yín àgbà ẹran mẹ́wàá lọ́wọ́ yín so eléyìí wọn náà ń pè ní aljoel so pé yín gba owó iṣẹ́ bí ẹni tó tírìtì ẹni tí ejò san bóyá wàá fún lábẹ́rẹ́ ó ṣe kíní ìyẹn ni ìyẹn lè gba owó lérí rẹ̀ báwọn so àbí ẹni tí yẹn ká fún ló bóyàn ìyẹn lè gbà àmọ́ kó wáyé pé nítorí òjòkó tí ẹ̀rí pàrọ̀ sọ́ọ́bà yẹn wọ́n ń lọ wò òjòkó pé iṣẹ́ rúkìá làwọn ń ṣe pé òjòkó pé iṣẹ́ rúkìá lòun ń ṣe a ah, rèlé yìí làwọn afáàní pé ọ̀ṣọ́ra fún àmọ́ ìyẹn ń ṣe ìyẹn ń ta ìlàjì wọ́n ń ta àwọn oògùn ìlàj oògùn ìwòsàn ṣèwéyà mi ń ta bàtú sàwùdà ni ń ta kíní kan ni tá máa fi ń wòsàn lílé yìí ń ta zètú náà fi ń wòsàn lílé yìí ń ta gbogbo àwọn nǹkan tó máa ń tà yẹn so ló wá fi ń ṣe ìwòsàn fún yàn ah yíwọn náà kò sí tó burú ń bẹ àmọ́ máa ń da rúkìá pé iṣẹ́ rúkìá ni wọ́n ń ṣe ìtumọ̀ rẹ̀ ni pé kọ́ wa gbé kalẹ̀ pé tí wọ́n bá ti ka rúkìá fún lágbájá ń gbàyè báyìí rúkìá fún lágbájá ń gbàyè báyìí iṣẹ́ ni máa ń rí báwọn ìyẹn ti sọ di iṣẹ́ nù iṣẹ́ ni mo rí báwọn pé ah kí n tó kà ìgbà yìí báyìí kí n tó kà ìgbà yìí báyìí so ó ti di iṣẹ́ nù so eléyìí wọn làwọn afáàrùn ṣe lálàyé pé ah ẹ má mú rúkìá ní iṣẹ́ tẹ́ bá lọ́wọ́ fatawa wà fà so ẹ rí lọ́wọ́ fatawa lajna daima ẹ rí níbẹ̀ so bákan náà yìí wọn kan ẹlẹ́ẹ̀kejì ni pé kíyàn wá jẹ́ni tí ó gbajúmọ̀ pẹ̀lú rúkìá nípa na èèyàn mọ̀ pé alágbájá lọ́dọ̀ rẹ̀ yóò bá yín karókíà lọ́dọ̀ rẹ̀ yóò kọ́wé ṣerúkíà fún yín sọ pé ǹjẹ́ ìyẹn ṣé nǹkan tí ó tako ẹ̀sìn ní àbí tako ẹ̀sìn ṣé gbogbo ọ̀rọ̀ tí yóò bá sọ nínú Islam yóò gbọdọ̀ bẹ̀rù Ọlọ́run Ọba yóò gbọdọ̀ sọ pẹ̀lú ẹ̀rí ẹ̀rí náà ni kí wọ́n máa rúkìá pé lágbájá máa ń ka rúkìá kò torí pé kí ni inú sahihu muslim anabi sallallahu alayhi wa sallam sufyan jabir ló gba hadith yìí wá nínú anabi sallallahu alayhi wa sallam kọ fáwọn anirúkọ tí káwọn máa sọ àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀fọ̀ ọ̀fọ̀ táwọn èèyàn máa ń sọ ànábì kọ pé inna ruqa wat tamaima wat tiwala shirkun lánàbì kọ fáwọn فجاء هذا عمر بن حزم إلى رسول الله صلى الله عليه وسلم فقالوا وكنا آه، كابا النبي وأن يا رسول الله إنه كانت عندنا رقية ولا أن رقية نرقي بها من العقرب أما أنك فراوة في جبا في أكيكبا سوا وإنك نهيت عن الرقى ونبي سنكامك كما قفوا kọ́ọ̀lù anábì ni ha àlẹ́yìí anábì ni kí ka nǹkan ma máa ń kà yẹn gbàtà káfà anábì fàkọ́ọ̀lù anábì wa ni má àrà bàtàn mi ẹwúrú eléyìí wọn ló wà fáwọn o kéje ni wọn náà ní kan o pé ẹhẹn ti àfáàmù títí ẹ̀hún náà nìkan ti di súnà náà náà ń pè ní taqrir anábì ti àfàmù ẹ̀ so ipe a ah, anábì wa ní àmì ah, rí báṣà níbi nǹkan tó sọ yìí anábì rí àpẹẹrẹ tawhid anábì rí kò rí ẹbọ kankan níbi nǹkan tó yẹn ó rí pé ìsájì ọlọ́run náà ní nǹkan yẹn tẹ́nìkan bá fẹ́ sọ pé òun náà fẹ́ ṣe tòun náà ní pé mí náà gbólóhùn kan tí mo fi sáájú ọlọ́run níníkà nígbà bí ni pé ànábì oní ọba fọwọ́ sí i ànábì lọ fọwọ́ sí ti alu amr tá à ń sọ yìí bin hazm anabi sì bá fọwọ́ sí anabi wa ní manista tó minkum an yanfa'ahu falyanfa'hu anabi náà tó bá lágbára láti ṣe ọmọ ìyá rẹ̀ ní àǹfààní anabi ní ah, kó fi ṣe láǹfààní ẹni pé rúkìá yẹn tó bá lè ṣe fọmọ ìyá rẹ̀ fi ṣe láǹfààní ọ̀rọ̀ tánàbí ń bá bọ̀ nìyẹn ya manista tó minkum ẹni tó bá lágbára nínú àyìn yànfà àkọ́ àkó sọmọ ìyá rẹ̀ láǹfààní pẹ̀lú ọ̀rọ̀ rókèyà fálẹ̀ yànfà ìhòòhò fi ṣe láǹfààní ẹ̀dàkùn ṣùgbọ́n àti yàn sẹ́nìkan láǹfààní ó tún sẹ́ni kejì náà láǹfààní ó sẹ́ni kẹta láǹfààní ó sẹ́ni kẹlẹ́ láǹfààní òun ṣọ̀gọ́rọ̀ ẹ̀yìn láǹfààní wọ́n padà mọ̀ ọ́ mọ̀ ọ́ so eléyìí náà ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ rókèyà kíkà kí wọ́n sì mọ̀yàmá so ẹni yẹn lọ́kàn gbọ́dọ̀ ṣọ́ra rẹ̀ ẹni tí wọ́n bá ti mọ̀mọ́ báwọn kọ́mọ́jọra rẹ̀ lójú kó má gba ìtànjẹ kó má gba ìtànjẹ so kódà inú àwọn àfa ńláńlá tí wọ́n ti lọ alimami ahmed bin hanbal maamu ahmed bin hanbal aleyhi rahmatulah ashaibani inú àwọn àfa tí wọ́n gbajúmọ̀ tí wọ́n sì mọ̀ wọ́n máa rúkìá ni wọ́n mọ̀ wọ́n máa rúkìá tó bá lè wọ tabaqatul hanabila yóò rí níbẹ̀ ìgbà tí Ali ibn al-Maqari tí ó ń ṣàlàyé nípa ìmáàmù Ahmad òun ni ó gbé ọ̀rọ̀ yìí wá ó ní níjọ́ kan ó ní kuntu fi masjidin abi abdullah Ahmad bin Muhammad bin Hanbal olóhùn wà ní mọ́ṣáláṣí ìmáàmù Ahmad níjọ́ kan فأنفذ إليه المتوكل بصاحب له ni khalifa al-mutawakkil ọba aran ni sí ya'lamuhu anna lahu jariya biha sar'un ó ní kan sọ fún ìmáàmù ahmed pé arábìnrin kan pé àlìjànú kú sí lára àlìjànú ń dààmú rẹ̀ wa sa'alahu an yad'u Allah laha bil 'afiya wọ́n ní kí ìmáàmù ahmed kó wá báwọn bẹ̀ lọ́wọ́n ọba kọ́lọ́n kó fún arábìnrin yẹn lálàáfíà fa akhraja lahu ahmadu na'la khashabin bi khawdin lil wudu' yẹn ni kí bàtà tí mọ́mọ́ ahmed máa ń wọ̀ tí mo fi ń ṣàlùwàlá fàdàfà àìwìlà sọ ìbílà ó bá gbé fún ọmọ kéwù rẹ̀ kan mọ́mọ́ ahmed yọ bàtà yẹn so bí kọ́ àwọn ọmọ kéwù wọn lẹ́jà ara ẹ̀ àwọn afẹ́sìn ọmọ kéwù ń bẹ́ tán fẹ́ kọ́ ọba wa ń pè pé kọ́ wa bá wọn kọ́ wa bá wọn tọ́jú ẹni tí àlìjánu kó sí la so mọ́mọ́ ahmed wa ni ah ooo mọ́mọ́ ahmed kan yọ bàtà alayhi rahmatullah ó ní ọ̀yá ẹ lọ lè ọ wá gbé fọ́mọ kéwù rẹ̀ kan sọ ibi láhù ó gbé fọ́mọ kéwù rẹ̀ kan yu'allimuhu anna lahu ọ wá ní ọ wá ní wa qala lahu imdi ila dari amiril mu'minin ó ní ọ̀yá kọrí máa lọ sílé al-mutawakkil báyìí wa tajlis inda ra'sil jariya kó sá tó bá ti débi orí arábìnrin yẹn kó jòkó síbẹ̀ wa taqulu laha wa ahmed أيما أحب إليك تخرج من هذه الجارية أو أصفح الآخر بهذه النعل فمضى إليه so ó ní tó bá ti débẹ̀ kó jòkó síbi kó dó níbi orí obìnrin yẹn kó wá ní ewu ló fẹ́ sínú kó ó jáde ní àbí kí n kó bàtà yìí bù ọ́ mọ́mọ́ ahmed ló ní kí n bí ọbẹ̀ o kí n sọ fún ọ pé ewu ló fẹ́ nu méjèèjì so gbà tó débẹ̀ fàkọ́lẹ̀ làwọn mùsùlùmí àkàlù ahmed ó sọ di dín tí mọ́mọ́ amadu ní kò sọ hmm, faqala al-marid ala lisan al-jariya marid yẹn yẹn ni pé àlejò nínú burúkú yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé as-sam'i wa ta'a ó ní mo ti gbọ́ mo ti ṣetán báyìí ń jáde kú ní ìsinmi law amarani law ahmed an la nuqima fil iraqi ma aqamna kúrò tó bá ní ká kú ní iraki ká kú kú nílùú yẹn yẹn àti ṣetán akókò akókò nílùú yìí so ó ní pétorí kí ni wa man ata'a Allaha ata'ahu kullu shay ó ní gbogbo ẹni tí ó bá ń tẹ̀lé ọlọ́run gbogbo nǹkan náà ni ọmọ tẹ̀lé ọmọ bẹ̀rù ọmọ tẹ̀lébà fún wa kharaja min al-jariya wa hada'at so ní àlìjánu yìí bá jáde lára obìnrin yẹn àròbìnrin yìí bá farabalẹ̀ kódà wa zawwajat obìnrin yẹn padà lọ́kọ̀ọ́ wọ́n rúdú kọ́tí àwòlẹ́dá ọlọ́run sì fún ní wọ́n padà bímọ bímọ tọ́ ẹ mọ wá wò nǹkan wọ́n lẹ́mọ̀ mẹ́ta Ahmed ìgbà tí mo mọ Ahmed kú tán àwọ̀dà almaridu ṣètọ́ ni ẹ bá padà wá ẹ àlìjẹ̀nú yẹn tún wá rìfísì tí obìnrin yẹn. فأنفذ المتوكل على صاحبه أبي بكر المروزي ni المتوكل ọba yẹn ó bá ní kí ọ lọlẹ bá ó bá tó rán yàn lọ bá ọmọ kí ọmọ Muhammad Abubakar al-Marwazi wà á rọ́fà wọlé hàl ọ̀sán tó ń ṣẹlẹ̀ sọ́mọbìnrin yẹn wà á kẹ́dà al-Marwazi náà ni ọmọ kéwù náà al-Marwazi náà bá mú bàtà wà má bọ́ ilẹ̀ algeria ọba lọ́bọ̀ ọmọbìnrin yẹn fàkàlámà wọlé efurit ìṣubá ni aljanu yẹn wọ́n sọ fún ọmọ kéwù alálẹ̀ sáni ha pẹ̀lú àwọn ọmọbìnrin yẹn ó ní lá akhruju min algeria wàlá òtí ìka wala aqbalu minka ahmed bin ambal ata'a allah fa'amarna bi ta'atihi ó ní ìní jáde kankan nítorí mọ́ Muhammad ló fìrà rẹ̀wé mọ́ Muhammad òun tẹ̀lá ṣe ọlọ́run ọba gan so àmọ́wọ̀ kò tó ìmọ́ Muhammad so àṣẹ tí mọ́ Muhammad ń tẹ̀lé lójú méjèèjì làwọn náà fi ń tẹ̀lé àṣẹ rẹ̀ àti ó pa àwọn aláṣẹ làwọn fi jáde síbí láti rí i pé ṣe rí ọlọ́run ọba ó máa ń ṣe àánú rẹ̀ jura wa lọ kò túmọ̀ sí pé Abubakar al-Marwazi náà pé yẹyẹ ni pé yẹyẹ ni o sàmì mọ́mọ́ Ahmed ọ̀kànkà níbẹ̀rù ọlọ́run ọba gẹ́gẹ́ jura wa lọ níbẹ̀rù ọlọ́run a jura wa lọ ní ọlọ́run ọba ọlọ́run ọba ìrírí ìjìnà sí ẹ̀ṣẹ̀ bí ọlọ́run ṣe sàmọ́ sàpọ́nlé ọmọ ẹ̀dẹ́ nìyẹn so eléyìí kéèyàn ò fi rí kéèyàn mọ ohun tó bá wà nínú ẹ̀sìn ọlọ́run ọba má fi tara má fi ìlara má fi kéèta má fi takò tó bá ṣẹlẹ̀ ìyẹn lè gbajúmọ̀ pẹ̀lú kíka rúkìá síbẹ̀ náà ni imam ibn taymiya alayhi rahmatullah imam ibn taymiya tí wọ́n lè wọnú fatawa ibn taymiya ẹ̀rì nǹkan tí mo ń sọ yìí níbẹ̀ tí wọ́n bá wo júzù ẹlẹ́kẹtàlá imam ibn ó gbajúmọ̀ nípa ọ̀rọ̀ rúkìá débi pé àwọn èèyàn dá a mọ̀ débi pé ó tún dá àwọn kọ́tù àwọn àṣetọ́ mọ̀ pé àlejò náà lọ kọ eléyìí so wọ́n níjọ́ kan ìgbà tí halaj halaj alayhi ma yastahiqu min Allah ara àwọn àgbákùnú àwọn oníṣúfì ni so tó ya ìyàkuyà tó di pé ó ya ìyàkuyà débi pé ń pera rẹ̀ ní ọlọ́run pé ana mẹ́ni ahawa wa mẹ́ni ahawa àná olóhùn lọ́lọ́run olóhùn lọ́lọ́run ọba ọlọ́run lòun yẹn ni pé àwọn ní hulul nù àwọn tó wá pinlẹ̀ hulul ipe ìrí gbogbo nǹkan wahdatul wujud ara àwọn tó pinlẹ̀ rẹ̀ nù so ìgbà tí ẹni tó ń jẹ́ kọ̀lífà padà wá mú tó ní kí wọ́n pa á wọ́n ní kó túbá tí ò túbá tó ní kó pa á ẹ̀rí bí ìjọba ẹ̀sìn ṣe rí ní ìjọba Islam ẹni tó bá ti di kó da ẹ̀sìn ọlọ́run ọba ró so wọ́n máa ń gbé kú lórílẹ̀ ayé ni irú ẹ̀rọ ni mo tó ṣe sáárá sí àwọn ìjọba Kano ìjọba Kano State àwọn ṣẹ̀ríà kọ̀ọ̀tù bẹ̀ ẹni tí ń da ẹ̀sìn rú ọmọ èèyàn ńláńlá ni ní Kano ọmọ èèyàn ńláńlá social media gbé ọ̀rọ̀ yìí Abdul Jabbar bin Muhammad Nasir Al-Kabari èmi èèyàn ńláńlá tí èsì èèyàn ńláńlá díẹ̀ wàláhì ẹni tó bá dé kánò rí kọ́ lọ lè wo bí ilé kàbára ṣe rí ọmọ pé n yìí ṣe èèyàn kékeré nílùú yìí nílùú wọn ó sì ṣe tó fi ń da ẹ̀sìn rú Allahu Akbar àwọn haúsá wọn ò sì sọ pé wọ́n ń fi eh, kíní kan kẹjá yàn ọmọ èèyàn ńláńlá ní kíní kankan kan ṣẹ́kọ́ èèyàn ńláńlá kan náà ń bẹ tóun náà ń da nǹkan rú nílẹ̀ yìí lọ́dọ̀ tiwa náà irú kan náà wọ́n jọ ń ṣe mùdírù iṣẹ́ kan náà ni iṣẹ́ kan náà wọ́n jọ ń ṣe àwọn sì gbé lọ sí kóòtù pé hé kí ló ń dáwọ́ yìí ọmọ bẹ̀rẹ̀ tí ọlọ́run jẹ́ sọ̀rọ̀ sí ànábì sọ̀rọ̀ sí ọlọ́run ọba láyà sọ ọlọ́run irú ẹ̀ náà ni aláàjì náà ń ṣe ṣùgbọ́n àtàwọn apá aláàjì tàbí tí mo ti yà lọ́nu àtàwọn apá aláàjì tàwọn kan wá ní àwọn ńláńlá pé aláàjì àwọn ni àwọn èèyàn kọ́ ni alẹ́ aláàjì wọ́n rí ẹgbẹ́ ni wọ́n ti gé lérí o àmọ́ àwọn tó ń rí wọ́n ni ó tún yọ sáwọn ó tún yọ sáwọn <laughs> kìí ṣe aláàjì aláàjì ti kú àlìjànú onígbé àwọ̀ rẹ̀ wá irú ẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́nìkan náà ní mísírọ̀ náà ọ̀rọ̀ tí mo ń sọ yín bẹ́ẹ̀ fatawa ibn Taymiyyah àti mo ń sọ ipe ó ní amal aláàjì fayarawnahu fi suratihi a'yanan wa kadhalika shaykhun bi mísírọ̀ yuqalu lahu dasuki sheikh dasuki òun náà gbà tó náà kú bada amata kana yati ashabu min jihati àwọn mùdídì rẹ̀ wọ́n sì rí yóò dé wá bá wọn kí ni wàá mú wá bá wọn wọn ó sì rí àwọn rasail wọn ó rí pépà wọn ó rí lẹ́tà wọn ní àwọn kataba maktubatan wọn ó sì kọ lẹ́tà tí wọn pé ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí yóò sì ní látọ̀dọ̀ èmi ìdásù kí wọn ní wọn ti lẹ́tà yóò ti wá wọn ní sẹ́rí báyìí bàbá òkú ẹ Ibn Taymiyyah wa ni wà arani sadiqun min ashabihi alkitaba ẹnì àwọn ọmọ kéwù ìdásù kí wọn ó wá fi lẹ́tà yẹn hàn mí kí n wò gbàtí máa wò báyìí sálẹ̀dẹ́ àṣálà òfarọ̀ ayé tó bẹ̀ kọ́tìlì jìn ni mo fẹ́ lò gẹ́gẹ́ nu ó ní mo wá rí i pé ẹ xatu àlejànú lélẹ́ yìí ráìtì àlejànú ni ó ní wà kọ́tọ̀rọ̀ ayé tó xatu àlejìn ni gẹ́yìrọ̀ mọ́rọ̀ mi sì máa ń rí ráìtì àwọn àlejànú mọ́ dáàmà kì í sẹ̀ kan tí mo ti rí rí rí rí mo ti rí yín mọ́ ni ráìtì àlejànú rèé tó ní mo fẹ́ mú jáde níbí ni pé àwọn èèyàn máa mọ̀yàn pẹ̀lú kíkarókè à kò sí tó burú mẹ́yàn máa ń gbajúmọ̀ pẹ̀lú rẹ̀ kò sí nǹkan kan tí ó ń so àmẹ́ni tó bá gbajúmọ̀ pẹ̀lú rẹ̀ kàn kó má kó tàwọn so bákan náà mo fẹ́ débi pé ṣé tí àlejànú bá ń báyàn tí yẹn bá ń ṣe ń ka ní kí ni yẹn bá sí ní ṣé gbogbo náà ni ìyẹn máa ń ni àbí gbogbo so àpẹẹrẹ kí ni ti ń sọ oúnjẹ so ǹjọ́rọ̀ tí a lè gbà pé à bó ṣe rí náà ní sọ́hùn torí nígbà míì tí iná ló fi dá akẹ́ni tí ó bá mọ kárókìá fún yàn kọjá ẹni tí àkọ́kọ́ náà kí àkídà kó yí òun gẹ́gẹ́ ara rẹ̀ ẹni pé ni pé kí tawhid kó jinlẹ̀ lọ́kàn rẹ̀ kọ́rọ̀ yé so àìṣe bẹ́ẹ̀ ba ayé jẹ́ yóò da ẹ̀sìn yóò sì lóun fẹ́ tún ẹ̀sìn ṣe ẹnìyẹn gbọ́dọ̀ mà ní tó ń jẹ́ ẹbọ ẹ̀rí ó tún ṣẹlẹ̀ sí Imam Ahmed bákan náà rí kọ́lọ̀ ṣẹlẹ̀ sí Islam Taymiyyah bákan náà rí tó ń ka rúkìá bó ṣe ń ka rúkìá làlùjẹ́ ní dákúndákun tó lọ lọ́run jáde akhruj karamatan lak máa jáde ń fi kún ọ èèyàn ńláńlá ni lọ́dọ̀ ọlọ́run ah Imam Ibn Taymiyyah sọ pé láà akhruj karamatan lillah ọ fẹ́ tan Imam Ibn Taymiyyah jẹ́ nù ó ní bó ṣe ní kí n jáde yìí nítorí tiẹ̀ ní fi jáde ẹsẹ̀kẹsẹ̀ lọ da padà pé rọ́ torí tèmi kọ́ tó náà lẹ́nu tó bá fẹ́ karúkẹ́ gbọ́dọ̀ jẹni tí àkédà rẹ̀ tí ó jiná tààrà so bí nìlà bóyá bí tí mo dé yìí kí n gbé kọ́ọ̀lù díẹ̀ so mo fẹ́ wo ní bóyá lọ́jọ́ mẹ́jọ kì í parí sọ̀rọ̀ pé ṣé àlìjẹ̀nú tí ó máa ń ibùlẹ̀ ni wọ́n ṣe máa ń gùn tó tó àlìjẹ̀nú mi ní ìsinmi wọn lè ṣòro kẹ́à ó máa sọ fún yín pé òun lòun wà látàrí ànábì yusufu àbánábì sulemanu ara àwọn àlìjánu tó ránṣẹ́ lòun ṣé ọ̀rọ̀ yẹn ṣé ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ ṣé wọ́n dànù o sì máa ń sọ pé ó rí bẹ́ẹ̀ o n tí ó mú un dọ̀ánù àbí kó pé pẹ̀lú ẹ̀rí ni o n tí ó mú ọ fi rinlẹ̀ àbí kó pé pẹ̀lú ẹ̀rí fún àwọn tá a bá fẹ́ pé zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one so fún àwọn tí a bá ní ìbéèrè so kí ọlọ́run bá kí wọ́n ṣàṣe àlékún àgbóyè ìṣẹ̀lẹ̀ fún àjùmá ìlọ náà. hello. aleykum salaam. bàbá bàbá àpèjẹ bẹ́ẹ̀ àwọn tó ara wọn tí wọ́n mọ̀ wọn ni wọ́n ń sọ yẹn so business la sọ jẹ́ kí n gbé àwọn tó bá ní question. naam ẹ ti wọlé. hello ẹ ti wọlé ah, ẹ ti bá yín kọ̀ tẹ̀nu. hello. hello. hello. ó kẹ́ra ẹ̀ mú ẹ̀rà rẹ̀ mi. náà pé nọ́mbà kan mi ló ń já wọlé láti ibòmíì o so ah, fún àwa tí. àyíká rẹ̀ a fi àwọn ìbéèrè wọlé kọ́ ìwé òun ní tọkàn ṣe yìí. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Alhamdulilayi ara. Alhamdulilayi. Ìrọ̀mọ́lákùn ìbéèrè tèmi ni pé Ibrahim láti dọ̀sán. Máa mi káàbọ̀. Ìbéèrè tèmi ni pé nípa pé tọ̀bọ́yá nígbà ǹjẹ́ òun náà ní pé tọ̀ wá sí tẹ̀ pé ní o iye báyìí ní ìgbà hmm. tó bá ṣe pé ó bẹ̀rẹ̀ ǹjẹ́ tó bá dàgbò wá sí òun pé tọ̀ ó yá ẹmọ́wó kíní kan wá ó hmm. yá ẹmọ́wó kíní kan wá. ọlọ́wọ́ bó ṣàyìn lẹ́sàn-án rẹ̀ ẹ̀rí àlàyé ti rúkẹ́ àlàṣẹ pé kíyàn máa mú oníṣẹ́ yẹn ṣùkà tó wá ní wá sí ẹ̀jẹ̀ tó ń pè yàn sí ti ọlọ́run ọba ṣùtú àṣepẹ́ni tí wọ́n pè pé kó wá báwọn ṣe wá sí i tó wáyé pé ibi tó jìnnà bá ní tó sì jẹni tí kò ní owó ọkọ̀ tó bá béèrè fún ọkọ̀ àbáwọn ìtàn yẹn bá fún un kò sí nǹkan tó burú ń bẹ àmọ́ bíìlì àwọn èèyàn ipe Ìbàdàn fifty thousand Èkó hundred thousand Abẹ́òkúta seventy thousand àbíkó tí wá sí báwa à kọ́ bá mu àbíkó débi tó ti ń pe wá sí kọ́ dúndùn pé ọ̀la àwọn èèyàn lọ́rùn ó gbowó lọ́wọ́ wọn ọ̀dà o dandan kọ́ ni wá sí rẹ o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah ẹ káàbọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe ń bá wa sọ nípa ọ̀rọ̀ rúkìá hmm. lọ́wọ́n ó jẹ́ kí a rí i pẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti dàrú hmm. ó ní àwọn program kan náà kan máa ń ṣe lórí iṣẹ́ àwọn rédíò kan níjọ́ Wednesday báyìí sẹ́ni hmm. ọ̀rọ̀ rúkìá náà lẹ́nu yẹn máa ń sọ yóò máa wá sọ nípa àwọn àlìjànú kan bẹ ẹlẹ́lu àlìjànú kan sáwọn àlìjànú kan. gbogbo ẹni màá máa débẹ̀ ṣáà. ẹ̀jọ̀ nítorí gbogbo ẹwà gbogbo àwọn èèyàn ní àwọn èèyàn máa ń gbọ́ program yẹn dáadáa so ẹnìkan á dèrò ọ̀nà ṣàlàyé ẹgbọ́ àlìjànú kan bẹ yẹn lè fi àlìjànú lálìjànú mọ́ra. Hmm. bí ìgbà tí wọ́n nígbà tí yẹn tó ń fi ìtọ́ sábà ní bẹ́ẹ̀ni níbi bá kọyàn ló yẹ kí a ṣe ọlọ́run kọta mi tó pẹ̀lú àlàyé fẹẹ ṣe ṣe yìí tó tó bá jẹ pé kí ìjọba ìṣe bá ti ń bẹ títí láti fẹẹ sọ tí nọtìrì kàbàrà fẹẹ sọ yìí àbíjàbáàrù hmm. hmm. gbogbo àwọn tó fi kàtàkàtà yìí yẹ kó hmm. fi dá sẹríà fún wa. wàláyé kó dá sẹríà fún wa bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó ti ẹ̀ pọ̀ lórí rédíò ó pọ̀ gan-an ó pọ̀ gan-an ṣàánú fún wa kó lèmi náà gbọ́kànlá náà ọlọ́run dákun ọlọ́run má ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ ayé ni ká sọ̀rọ̀ àwọn olókọ kó kọ́ kan pọ̀ gbogbo àwọn tó yẹ kọ́ ẹ̀ kan fi kan kí sẹ̀ríà court kan pe gbogbo wọn kan fún ọ ní ẹgbàá yìí tó bá tọ́ sí ẹgbàá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wúyẹn lóòótọ́ àmọ́ náà mọ́ṣá sànù fún wa so e, yorùbá so àní kàkún fún ẹ̀sìn jíjẹ ẹ̀sìn náà la kàkún jù ká máa jẹ ẹ̀sìn so ká sọ ẹ̀sìn tó ń jẹ ọlọ́mọ ṣáà sànù fún wa bínílà tó bá di ní ọjọ́ mẹ́jọ so ó dàbí pé mo fẹ́ jí kí ìyẹn kó jẹ́ ìgbẹ̀yìn fún ọ̀rọ̀ rúkìá àti bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ àlá pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba so kábẹ́ ọlọ́run kọ́ mọ́ṣáṣí àlékún iṣọ́ rẹ̀ fún gbogbo wa ṣe àlékún dáadáa rẹ̀ fún wa àbúfà tá sọ̀rọ̀ mi ní ẹ̀ ń dágbére fún àtàbá fẹ́ pèsè orí ètò ní zero eight àtúndì nọ́mbà mi zero eight one zero three three five one five one nine fàtà sọ̀rọ̀ mi lọ́pọ̀ yẹ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wa salaamu alaykum wa rahmatullahi wa